a lè sọ pé ẹ ní àwọn ọ̀tá but ẹ ní àwọn èèyàn kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Ìyábọ̀ Òjó macaroni tí èdè àìyedè wáyé látàrí pé ẹni tí mo fẹ́ dìbò fún rẹ̀ ẹni tí wọn náà fẹ́ dìbò fún rẹ̀ àmọ́ Yorùbá ló sọ wípé bàbá gbàgbé ọ̀rọ̀ àná àníréyàn bá ṣe rí báwo lẹ ṣe fẹ́ men defence tó ti ògiri àlàpà tó ti ń lanu yìí báwo lẹ ṣe tún fẹ́ bu sìmẹ́ǹtì jò tẹ́ fi máa di. nǹkan kékeré ni. ẹ jẹ́ ká wò. nǹkan kékeré ni wọ́n tó bá ti ń gbẹ̀rẹ̀ kan tó bá ti rí rẹ̀ tán ònílé ònílá pébọ̀ owó tá à ń ṣe gbogbo ẹ̀ náà mo ti sọ tẹ́lẹ̀ géèmù ni ṣe rí àǹtí ìyàbọ̀ ìyá Priscilla àjọ wà ní àti àbújọ kò fẹ́ gbà ni kò kì í fẹ́ gbà àwọn ọmọ kan lẹ́wà tẹ́lẹ̀ pé wọ́n gbọ́n kankan mo ti sọ tẹ́lẹ̀ Ìyábọ̀ Òjó voice ni ẹ̀yin fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ni noise làwọn a máa wọlé yín lórí tó bá ti ń sọ̀kọ̀ tí yóò dáa àwọn la ní senior colleague gidi yẹn máa sọ̀rọ̀ lọ dábàá tó wá ń sọ pé bẹ́ẹ̀ tó pé àwọn máa wó ní lórí ẹ̀ máa ẹ̀ ní gbọ́ yín mọ́ wọn làwọn ṣe fún wọn ní táìmù tó lọ ń sọ pé kò rí bẹ́ẹ̀ báyìí báyìí ni lórí fake result mo fẹ́ fake result but mo dẹ̀ sọ ọ́ dẹ̀ wá sí lóṣìṣẹ́ mo dẹ̀ báyìí báyìí báyìí báyìí ọ́ dẹ̀ yẹn kí ni kò kí ni kò ẹ̀ máa wọ̀ rí. àjọ wọlé pẹ̀lú ẹ̀ta ẹ̀jẹ̀ fi máa ti yàn àti àbá ṣẹ́ta wọlé pé àti àwọn kìlẹ̀ ṣẹlẹ̀ ó máa gbá gòkú. dépò wa ń kọ pé oṣù ọ̀rọ̀ àfẹ̀yẹjọ́ sùn nílé ẹjọ́ àkọlẹ́tà síra wa. jerry mr macaroni ó ti kọ lẹ́tà ìdó lẹ́tà tó wọ́n tó ń kọ́ wa yẹn mo ti reply yẹ bọ̀ kò sọ̀rọ̀ bọ̀ mo ní débọ̀ lóko tó tẹsẹ̀ bọ̀ o ṣe é àwọn ṣe é àwọn débọ̀ ṣe é àwọn débọ̀ yẹn àwọn débọ̀ yẹn mo lè mo lè sọ déré mo lè sọ déré bọ̀ débọ̀ ti fọ́ǹbù débọ̀ mr macaroni macaroni débọ̀ débọ̀ uh, when you, when you, when people want to write a letter from, from his lawyer to my to me they are putting their, uh, our uh, our, what is it called our, our client. client is not a politician you know they Debo dem post pe your casting you are voting your you are voting your your is it called you are casting your vote for Labour Party candidate Adeka Adibetoju ẹ ọjọ́ ọjọ́ òdìbò gangan gangan Debo lọ ní polybooth pé life lélẹ́yìn pé other party wọn kọ́ sí violence káàkiri tábàtẹ̀ gbé àwọn kan tó ń pè ní violent oníwọ̀ndájà sílẹ̀ bí kan tí wọ́n wà everywhere ní débò ó sí everywhere ó ti ń parọ́ mọ́ ìjọba nìyẹn náà káwọn ìjọba ìjọba sọ̀kan tójú ẹ̀ tó níbi tó wà níbi tó wà àti pé o ní right láti máa ṣe fídíò time tí wọ́n ṣì ń ṣe election lọ́wọ́ o ní right voice dey ní wọ́n lè lé against against ẹ nǹkan tí mi kò fẹ́ kí àwọn ìjọba wa tó wọlé sìn gbogbo nǹkan táwọn ọmọ yẹn láwọn fẹ́ àwọn tàpọ̀ ní youth nǹkan pátá mo lè mi lè mi lè mo lè gbẹ́ni sọ̀rọ̀ fún youth but àwọn ẹ̀yin youth ẹ lórí ọ̀fẹ́ láti táàgì mi ìgbèríko kọ̀ọ̀kan káàkiri gbogbo Lagos state ẹ táàgì mi gbogbo ọ̀dọ́ bá fẹ́ nílọ́gà gọ́ọ̀mẹ̀tì kankan ẹ sọ fún mi èmi àdédé bẹ̀rẹ̀ fáwọn nísìnyí iṣẹ́ ti yàtọ̀ báyìí eré ti lórí social media báyìí ariwo ni Mm. tọ́ba ti ṣe ẹja pariwo síta. ẹja kébò sí. ẹja ké. kádà sílẹ̀. kádà sílẹ̀ ọ̀fù. káàbọ̀ padà sórí ètò wa Oyinmomo náà ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni mo ti sọ fún yín mo nílé ní a máa sọ̀rọ̀ nípa politics ìyẹn ètò òṣèlú báwo ló ṣe yẹ ká darapọ̀ mọ́ politics àwọn nǹkan wo ló yẹ ká máa fi rán àwọn olóṣèlú wa létí ẹ ṣe mọ̀ pé ẹ tá bá ní ká wo nínú ẹbí bàbá ìyá àwọn ọmọ tó bá ń dàgbà àwọn politician yìí náà senator ẹ̀gbọ́n èèyàn kan ni minister àbúrò èèyàn kan ni commissioner uncle èèyàn kan ni asúnmọ́ra wa inú ẹbí kan náà láti jáde kó tó di pé a gbé ètò òṣèlú lé wọn lọ́wọ́ àmọ́ báwo gan ló ṣe yẹ ká ṣe máa ṣe pẹ̀lú àwọn òṣèlú wa báwo ló ṣe yẹ ká máa darapọ̀ mọ́ ètò òṣèlú lórílẹ̀‐èdè àbí ní ìpínlẹ̀ tí a bá ti bára wa òun la ṣe gbé ọ̀gbẹ́ni Kẹ́hìndé Adams wá sórí ètò tí gbogbo àmọ̀ sí lẹ́gẹ́lẹ́gẹ́ Miami aka Mr Hookup bẹ́ẹ̀ nítorí tá a bá ní ká wo sáà ètò ìdìbò tó lọ yìí ẹ̀ wọ́n kópa tó jẹ́ pé ipa tí wọ́n kó wà very active àwọn èèyàn dẹ́n comment àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa protest nípa tribalism àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ ẹ jẹ́ kí n ṣe àfihàn àlejò mi fún yín àmọ́ àtẹ̀síwájú pẹ̀lú àwọn ìbéèrè tẹ́ ẹ káàbọ̀ Mr. Lege Miami. ẹ káàbọ̀. àwọn ọgá ilé ṣe ṣe secretariat rẹ ti ń bọ̀ nítorí òun tẹ mú jáde yóò lè ẹ bá wa káwọn ará lé. orúkọ tèmi ni Jaiye Adams tí gbogbo yìí máa ń pè ní Lege Miami eléré orí ìtàgé ni mí mo dẹ̀ máa tún kọ orin mo máa ń ṣe matchmaking lórí Instagram fáwọn fans mi àtàwọn tó wà ní òkè òkun lẹ́bíwẹ̀ káàkiri gbàgbáyé ok ẹ máa ń ṣe matchmaking eléré àgbéléwò nìyí producer nìyí báwo lẹ ṣe wọnú ètò òṣèlú politics. ẹ ṣe kò ṣe pé mo dédé sọ pé mo fẹ́ lọ ṣe òṣèlú mm-hmm. tẹ rí iṣẹ́ tí mo ṣe pé entertainment ni mi entertainment mo dẹ̀ ń ṣe àwọn olóṣèlú máa ń nídìí wa tó bá dọjọ́ tí tó bá fẹ́ gbígbà ìgbà ìbò gòkè àwọn láti kéde fáwọn aráyé pé ká polówó fún wọn pé àwọn tí wọn lẹ́ẹ̀kan sí o ká sọpọ́tì àwọn bọ́tọ́ bá dẹ̀ wà báyẹn èmi jẹ́gẹ́ bí èèyàn kan ti bá wulẹ̀ ti bá wọ inú ọkọ ti bá rí pé ẹ̀yin ẹ̀dá máa sá o sódà lè fún mi máa sá. ẹ máa sá tẹ̀ sí wọn lójú. máa tẹ̀ sí wọn kí mi tó sá mi ní mi ní sábẹ́ ní tí ó pọ̀ lẹ́ni máa tẹ̀ sí wọn lójú pé ẹ̀dá sẹ̀ mi lè ṣe o àwọn máa bóbi ń ta mo dẹ̀ máa lọ nígbàgbọ́ wọn mọ́ bọ̀ sí bá rí pé ẹni tó wà ń bẹ̀ tó ṣe dáadáa kò sí nǹkan tó ń dá mi dúró mo ń lọ nìyẹn. nínú ẹni tó wà ń bẹ̀ tó ṣe dáadáa àti pé tán bá wá sọ pé ó wà financially induced ìyẹn ni pé owó wà ń bẹ̀ èwo lèèyàn máa ń kọ́kọ́ rò owó àbọ̀mọlúàbí. ẹ ṣàmùkọ́ wọ́n máa ní incoming governor incumbent governor wa incumbent ẹ̀ ní àwọn tó wà ń bẹ̀ incoming ẹ̀ tó ń bọ̀ mm. ẹ̀gẹ́ ìsẹ́rí ẹ̀ tó ń bọ̀ tó bá yẹ pé nǹkan tóun náà ṣe nínú àdúgbò kọ̀ọ̀kan a máa ti máa gbórúkọ ẹgbẹ́ ní ìdá aládùúgbò báyìí kọ́ báyìí ló ń ṣe sádùúgbò kọ́ báyìí ló ń ṣe báyìí hmm. ìwà yẹn ìwà máa ń fìrẹ̀ ẹ̀wọ̀n ni kò tí yẹn sì so ikú hmm. bẹ́ẹ̀ tó wà ń bẹ̀ òun ló máa justify rẹ̀ pé irọ́ mi dájẹ́ tó ń bọ̀ yìí lọ́sẹ̀ ṣùgbọ́n táwa gbèsè ra àwọn táwa rí pé wọ́n tó ń bọ̀ yìí hmm. tí wọ́n tó wà ń tó bá dẹ̀ dá ìwọ́n tó ń bọ̀ yìí mi. bẹ́ẹ̀ la máa ṣílẹ̀kùn fún. bẹ́ẹ̀ ni àmọ́ tá a bá ní ká wò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní political season tá a lò kọjá yìí àwọn èèyàn ní opinion tó pọ̀ ṣe sọ pé opinion torí àwọn èèyàn believe wípé ah tó o bá ti dìbò fún candidate mi irọ́ ni ẹni tí wọ́n fẹ́ dìbò fún yẹn irọ́ ni kò dáa ẹ̀ tèmi ni kò dìbò fún báwo báwo la tiẹ̀ ṣe dé ibi tá a dé dúró yìí níkòríta tá a dé dúró yìí táwọn èèyàn ò gbà fúnra wọn torí mo lérò wípé democracy is my candidate is my candidate and your candidate is your candidate kò tún yẹ ká máa bára wa jà kí lẹ́yìn lérò pé ó fà. lákòókò náà ẹ jẹ́ látòrí presidential election tó lọ mm-hmm. tí your excellency my president aṣíwájú bọ́lá mẹ́ẹ̀ tinubu tí wọ́n tọ́gbégbà orókè ṣe rí bàbá yẹn ó ti ṣiṣẹ́ ilẹ̀ mm. láti grassroots tó fi dókè nǹkan tó dẹ̀ ń ṣe gbogbo alájọ́ rèé mm kò ṣe gbogbo èèyàn ló máa fẹ́ràn èèyàn ìwà tẹ́yìn bá ń wò ó lè bẹ́ mi lára mu ìwà tí èmi bá ń wù ó lè máa bẹ̀yìn lára mu kémi láìkì kémi má láìkì mi. ìyẹn náà tún wà. ṣe mo mm. so bàbá yìí mú dẹrí gbé àtẹ́mí náà ti ń dẹ́gbà tí mo ti ń gbọ́ mo ti ń gbọ́ Bọ́lá abẹ́rẹ́ Tinubu mm. òṣèlú tèmi kọ́kọ́ mọ́ ní gbèsè ayé mi nígbà tí mo ti ń gbọ́ tó ń tún Èkó ṣe tó kò fi yíyẹ padà pé so àwọn òbí bá lè rí báyìí òun ni Bọ́lá abẹ́rẹ́ Tinubu ìgbà tó máa ń lọ tó ń ṣe lọ́wọ́ ọgbà tóun bá kó ní ipò yìí òun fẹ́ kíkiri tóun ṣe yìí kú ó wá àwọn tó ń bọ́ wá àwọn tó ń bọ̀ òun ṣiṣẹ́ wá look around ó fi lọ mú Fáṣọlá ó gbé Fáṣọlá síbẹ̀ ó dẹ̀ yín instruct Fáṣọlá àwọn àgbà wuyewuye kan pé bí a ọ̀nàdìbò àwọn wọ́n ti kọ̀ ọ̀nàdìbò Fáṣọlá ò fẹ́ gbọ́ràn sí wọn lẹ́ báyìí nípa táwọn gbọ́ ni o kò fẹ́ gbọ́ràn hmm. ní so wọ́n dẹ̀ tó kọ́ ọ tó wá ní kọ́lọ́ lẹ́ẹ̀kejì kọ́lọ́ tó parí káwọn náà lè parí iṣẹ́ ẹlẹ́kùnrẹ́rẹ́ àwọn náà parí ẹ̀ wọ́n dẹ̀ ní pé ọba òkè ń jọ kí ilẹ̀ fẹ̀ ọba tún pé ambode wọlé ìgbà tó máa pa ambode wọlé ambode níṣẹ́ tó ń ṣe nínú house hmm. tẹ́lẹ̀ kó tó wá ní kó wá ṣe governor wà along the line setting yẹn iṣẹ́ inú ilé gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ṣe gbọ́ iṣẹ́ inú ilé ti choke tìkọ́ tábọ̀dé ṣàbọ̀dé ló mọ iṣẹ́ yẹn ṣe nínú ilé hmm. sọ wọ́n rí pé àṣẹ ó ti rí bákan wọn rẹ̀ fẹ́ kó lag láàrin ẹgbẹ́ ṣàbọ̀dé padà síbẹ̀ yẹn jẹ́kọ̀ mọ̀ yín lọ. lọ fi gbé Sanwó-Olú wọlé bí mi ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn nìyẹn o hmm. bániwẹ̀ àwọn wá rí pé bí ọ̀tẹ̀ bí kinní kan lọ fi gbé Ambode kúrò which is bẹ́mi ṣe rí i pé kò rí bẹ́ẹ̀ ó lè balẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ó lè jẹ́ pé mi ni mo ń parọ́ o torí nǹkan tí nǹkan tí mo gbọ́ ni nǹkan tó ṣàdé sọ fún yín ìmọ̀ eh, lè rí sọ mo sọ sí tẹlifíṣàn tẹ́lifọ̀dì tó ń gbọ́ yìí bọ̀ APC wọn kì í jẹra wọn ní ẹsẹ̀ wọn jẹra wọn níyọ̀ torí pé kí ni bàbá sọ pé wà bàbá yẹn kẹ̀dẹ̀ rí. bàbá náà lòrùlé tí gbogbo tọkọ gbogbo lè sábẹ́. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o bàbá yẹn kò sí olóṣèlú tó wà tó ti da tó ṣe nǹkan tí màá yẹn ṣe ẹ wá jẹ́ ká wo entertainment industry ṣe mọ̀ wípé Nigeria is the second largest film producing uh, country in the world ìyẹn ni pé market yẹn tóbi gan film star exports lóòrèkóòrè ọ̀sọ̀ọ̀sẹ̀ oṣooṣù cinema movies we are doing beautifully well. amúlẹ́gẹ́ tábánikì àwò ó ṣe jẹ́ pé ìgbà tí a bá fẹ́ ṣe ètò ìdìbò làwọn olóṣèlú ló máa ń nílò ẹ̀yin òṣèré jù lọ máa ń pè yín mọ́ra lọ máa ń pè àpèjẹ ẹ wá dinner ẹ wá lunch tó bá dẹ̀ tuntun wọlé ó máa ń dàbí pé wọ́n tún máa ń pa yín tì kí lẹ rí sàárín yẹn. àkọ́kọ́ náà olóṣèlú poríṣiríṣi. olóṣèlú. olóṣèlú. ok wọn poríṣiríṣi. ìgbà gbogbo àtẹ̀yìn sọ̀rọ̀ yẹn àwa ṣe ń bọ̀ ni àti dé àwa ti dé báyìí. ẹ gba front. a gba front àwọn tó ń gba front olórí ò ní padà dé lọ́rẹ́ yìí àwa tá à ń bọ̀ náà à ní parada tọrọ jẹ hmm. àwọn tó ń dàgbà àwọn dàgbàlagbà máa ń dàgbà a máa di ọmọdé ṣòtì yẹn nǹkan táwọn ò rántí mọ́ àwa la máa rán wọn létí hmm. gẹ́gẹ́ bí àwọn dáàdi wa tó wà ń bẹ̀ sọ àwa náà ti ń bọ̀ àti ń join wọn nìyẹn tó bá ń lo àwọn dáàdi wa bí aṣọ tọ́ọ̀nì fọ́wọ̀n wọn lè rá wà lò bẹ́ẹ̀. Hmm. torí tiyín ti ẹ̀yin ti modify ẹ̀. ó ti di kọ̀ǹpútà kò sì kó wọn kọ sórí síléètì mọ́. ó ti yí padà ó ti yí padà. àwọn èèyàn máa awuyewuye máa lọ pé ẹ̀yin olóṣèlú ẹ̀yin olóṣèré ẹ̀ kì í mọ nǹkan tó yẹ kẹ́ máa béèrè lọ́wọ́ olóṣèlú pé ó yẹ kẹ́yìn náà ní manifesto pé ah, nǹkan báyìí la kẹ́ ṣe fún wa a máa polówó yín lóòótọ́ o abayin align pẹ̀lú yín alike vision yín nǹkan tẹ́ ń ṣe da irú bẹ́ẹ̀ ṣe ṣàlàyé pé incoming àti incumbency tabaníkà wò pé incumbent governor ta ní ìsìn iṣẹ́ tó ń ṣe ó dáa àmọ́ kí ni ó yẹ kẹ́yìn olóṣèré máa béèrè pé kíjọba máa ṣe fún yín pé bíi pé ok a máa polówó fún yín o ẹ̀yin náà ṣe nǹkan báyìí àti pé tó bá ń béèrè ṣọ́ máa ń fún wọn. àwa ti wá wọ̀ báyìí nǹkan tá a béèrè nǹkan tá béèrè ó pọ̀ tó bá yọ níbi kan tọ́jú àwa fún ara wa kò ṣe tó bá dẹ̀ yọ kò dì mú ìyá àwọn ọ̀dọ́ inú ìlú àti nǹkan tó yẹ kó ṣe fún ìlú na ah, fẹ́ speak fún sí. gẹ́gẹ́ bí entertainer. gẹ́gẹ́ bí entertainer yes gẹ́gẹ́ bí entertainer cause bí mi ṣe wà yín sìn mo ti pariwo sókè ayé ti gbọ́ ayé dẹ̀ ti gbà o dẹ̀ ti tẹ̀lé wọn hmm. gẹ́gẹ́ bí ọ̀dọ̀ ti tèmi bọ́dọ̀ ti tẹ̀lé wọn yẹn bẹ́ẹ̀ náà ni màá tẹ̀lé aráàlú hmm. ẹ lè sọ pé torí pé ẹ ti wọlé èmi personally tí n bá ti wá báyìí lẹ́yìn pé bàbá àwọn àwọn bá ń gbọ́ngbò orí ẹ ṣe báyìí o tẹ́ ṣe èmi yẹn náà ni máa wà against tó bá lọ́jọ́ bọ̀ kọsí mi lè jẹ́ pé tìkọsọ àwọn ọmọ yẹn náà tọ́ mi sọ̀rọ̀ yẹn náà àwọn ti gbọ́ nìyẹn wọ́n dẹ̀ wọ́n dẹ̀ believe as as a voice we have voice we have noise me particularly i'm a noise màá hó sí ẹ létí yẹ màá hó ọlọ màá wọ́sí màá wọ́sí. àmọ́ wọ́n máa sọ pariwo kọ́ ni music. ariwo ni music ń gbẹ́bẹ̀ yín lẹ̀ pé ẹ̀ píkì ni ẹ̀ kí n lo ẹ̀ kí n lo ṣáínà ẹ̀ kí n lo ṣe kófóònù ni. Hmm. yes sí kófóònù ń gbà wọ́n lè gbé amẹ́ríkà fòònù débẹ̀ kọ́ni kọ́pẹ́ kọ́ni kò ládùn tó. tọ́ba mo ṣe kó tọ́ba kọ́ lẹ́sẹ̀ mo speaker tó dẹ japanese sorry mi japanese jama speaker. jama speaker. adùn dáadáa wọn ò ṣiṣẹ́ pọ̀ ni. okay ṣé nǹkan tó wáyé kẹ́ máa béèrè ó dà ẹ jẹ́ kí n béèrè báyìí kí ni entertainment industry need lọ́wọ́ ìjọba ṣé kò táwa need. nǹkan tẹ need as an entertainer. ẹbí mi ṣe wà mí kọjá yèmí àwọn ọ̀gá mi ló máa sọ nǹkan tá a need táwọn máa lọ yẹ má tẹ̀lé wọn táwa béèrè nǹkan táwọn nǹkan táwa béèrè nǹkan lọ́wọ́ ìjọba tá a need. wọ́n á ní ẹwà ọ̀gá kí ló ṣe kílẹ̀ kílẹ̀ bẹ́ẹ̀ kí ni gbogbo eléyìí ẹ fi lè kùnà irú ẹ ti ẹ máa pariwo. irú àwọn nǹkan wo lẹ ń sọ ẹ ràn kọ́ sẹ́sẹ́ mi ní sọ tẹ́mi ní sọ sí àwọn ọmọ ọkọ sọ táwọn máa ti sọ̀rọ̀ tó bá ti pí àwọn làwọn máa ṣe sọ̀rọ̀ mi ní sọ́lẹ̀ tẹlifíṣàn báyìí káwọn ọ̀gá wa lọ bèrè náà so èmi bá lọ bèrè èmi náà lẹ́tọ̀ọ́ àti bèrè nǹkan ta nídìí láti tiẹ̀ contribute. ẹ̀dúró pé mi náà voice ni mi mm. ọ̀gá voice wà ọmọọṣẹ́ voice wà ọ̀gá lọ sọ ti ẹni tí bá ti kọ́ attention sọ ga gbé ẹwà tí bá gbọ́dọ̀ àwọn ọkọ̀ rẹ̀ sí mi máa lọ tèmi káwọn ọ̀dọ̀ ìṣẹ̀lẹ̀ kan ni máa fi lọ àjọ lẹ́tọ̀ọ́ ń bẹ̀ ni ṣó ti yẹyìn sí bọ́ mo mọ̀ pé àwọn ọ̀gá mi mọ̀kàn tí ni ọmọ kan tó yẹ àti tó yẹ gbogbo àjọ wà lórí fíìdì ni kọ́ lọ tí wọn kí n lọ tèmi a máa pàdé àwọn aṣọ ṣó lọ àbí kò lọ lẹ́gẹ̀ẹ́ kan tó sọ láìka gọ́fìnà so kílódé so a ti mọ̀ pé amọ̀kọ́ tá à ń ṣe nìyẹn bó catholic catholic lọ bẹ́ẹ̀ anybody aláti mọ̀kọ́ tí à ń ṣe nǹkan tí mo kàn fẹ́ kí àwọn ìjọba wa tó wọlé sìn gbogbo nǹkan táwọn ọmọ yẹn láwọn fẹ́ àwọn tàpọ̀ ní youth pátá mo lè mi lè mi lè mo lè gbẹ́ni sọ̀rọ̀ fún youth bọ̀ àwọn ẹ̀yin youth ẹ lórí ọ̀fẹ́ láti táàgì mi ìgbèríko kọ̀ọ̀kan káàkiri gbogbo Lagos state ẹ táàgì mi gbogbo ọ̀dọ̀ bá fẹ́ nílọ́gà gọ́ọ̀mẹ̀ntì kankan ẹ sọ fún mi ẹ máa dédé bẹ̀rẹ̀ fáwọn nísìnyí iṣẹ́ ti yàtọ̀ báyìí eré ti lórí social media báyìí ariwo ni hmm. tọ́ba ti ṣe ẹja pariwo síta. ẹja kébò sí ẹja ké kàdà sílẹ̀ kàdà àdá sílẹ̀ ọ̀fù lẹ́yìn iṣẹ́ yìí mi jẹ́ láìkì yẹn wọn kí ló ti ń pè yẹn ọmọ arábí mo láìkì yẹn ìgbésẹ̀ yín jẹ́ à ah, ẹ try àwọn akọ̀kọ̀ ẹ géèmù ni à ń da dáìsì ni ẹ̀yin dẹ̀dà wọn wá ẹ̀wọ̀n adá double six ẹbí ṣòrí kẹfí para ọjọ́ mi náà yẹn lè da double six tẹ́kọ̀ àwọn àmàdà tuntun àwọn yé kí láwọn ìdá ẹ̀. ẹ̀yin gan lọlẹ̀. <laughs> àwọn gan lọlẹ̀. ẹ̀yin gan lọlẹ̀. <laughs> but at this moment hmm. ẹ ṣe àdúpẹ́ gbogbo ẹ̀ tí ẹ tẹ̀lé àwọn ẹgbẹ́ tí wọ́n àbẹ̀tà believe pé wọ́n lè ṣe but gbogbo tẹ bá fẹ́ pátápátá lọ́ọ́ máa ṣe eh kó tó di pé àdánù dúró àwọn èèyàn máa tún wá ń sọ wípé ẹ̀yin entertainers pé nígbà míì owó ni ò kí ń jẹ́ kẹ́ sòótọ́ ọ̀rọ̀ pé ẹ mú tọ́ àmọ́ wọ́n máa ń fún yín lówó so ẹ máa wá lùkèwé ẹ máa ṣe pẹlẹngó ẹ máa gbalẹ gba ságbójú. èmi èmi èmi lẹ́gẹ̀ miami dadi Messi CEO single cup ìró ẹbí ẹbí ṣé ọ̀bẹ mi mi mi mi ṣe bẹ́ẹ̀ sí mi ìráyè o ah tí wọ́n lé wọn bẹ́ẹ̀ mọ ọmọ ìráyè mi mo ń jẹ́ bẹ́ẹ̀ o ọmọ mi ìráyè mi gbọ́kọ̀ kọ́ bẹ́ẹ̀ rí mi mo ní nọ́ìsì ni mi ṣé nọ́ìsì máa ń gbọ́ràn ni ètò ìlú máa borí ti yìnyín tí bàtí bàtí gbọ́mọ lọ́pàá lórí lórí ìta ni hmm. ah so bó ṣe rí nìyẹn èmi náà gọ́ọ̀nà tó wà ń bẹ̀ Babájídé Olúṣọlá ẹgbẹ́jú sókè <laughs> ọmọ àgbàlagbà <laughs> my governor ọmọ àṣetò dàá lọ́hùn lórí eh, dókè ni. tẹ̀tẹ̀ ti fún wa láṣọ̀ránsì pé wọ́n máa ṣe èyí tó dáa mo dẹ̀ láìkẹ́ wípé ẹ ti ní kọ́ táàgì yín àwọn èèyàn náà táàgì yín ẹ̀yin yẹn wá lórí ètò yìí mọ́mọ́ ètò yìí sì ń tẹ̀síwájú ẹ máa bá wa kálọ. orúkọ ti tèmi ni Kẹ́hìndé Adéyọjú tí àwọn olólùfẹ́ máa ń pè ní ìyàwó Ọ̀ṣun òṣèré orí ìtàgé ni mi o bẹ́ẹ̀ ni pòdúsà dẹ̀ ni mi kò sí ẹ wo model ni mi o mo lè bá wọn polówó aṣọ kò sí nǹkan tí mi ò kì í ṣe o ẹ máa wo Oyinmomo Oyinmomo lètò ètò tó ń kọ́yàn lọ́gbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n lẹ máa kọ́ ń bẹ̀ tẹ́ bá dẹ̀ ti fẹ́ wo ẹ pè àwọn ọmọ yín jókòó kò kí ń ṣe ètò tí àwọn ọmọ ò lè wò ìyàwó lè wò àwọn ọmọ yín léwu ọkọ yín léwu in fact ìyá ọkọ yín bàbá ọkọ yín léwu ó yin mọmọ lẹ́tọ̀ ètò ló yin mọmọ. ẹ padà sórí ètò yín mọ̀mọ́ bẹ́ẹ̀ ni ètò òṣèlú bó ṣe kàn yín náà ló ṣe kàn èmi nítorí pé gbogbo wa la ní ẹ̀tọ́ it's our civic rights and responsibility to be a part of a working government bẹ́ẹ̀ ni nítorí ẹ̀ náà la ṣe ń bá lẹ́gẹ́ sọ̀rọ̀ láti ẹ̀kọ́ because a rí pé ní gbogbo ètò election tó lọ yìí lẹ́nu mọ́jọ́ mẹ́ta yìí voice ni wọ́n wọ́n dẹ̀ kó ipa rere wọ́n dẹ̀ ṣe akitiyan láti sọ wípé ibi ìbáyìí la dúró sí o àwọn òṣọ ojúlé méjì ṣé mo pé tẹ bá ní kẹrò lóòótọ́ àwọn èèyàn kan wọn ò ṣe bí wọn ò ṣe bẹ̀yẹn wọn sá síwájú wọn sá sẹ́yìn àmọ́ àwọn kan dúró tán olúmọ pé ibi ìbáyìí lẹ máa bá wa ìbẹ̀dẹ̀ la wà ẹ lẹ́gẹ́ ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín ṣe mọ̀ pé mo mọ̀ wípé bọ́ ṣe máa ń sọ pé a lè sọ pé ẹ ní àwọn ọ̀tá but ẹ ní àwọn èèyàn kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Ìyábọ̀ Òjó macaroni tí èdè àìyedè wáyé látàrí pé ẹni tí mo fẹ́ dìbò fún rẹ̀ ẹni tí wọn náà fẹ́ dìbò fún rẹ̀ àmọ́ Yorùbá ló sọ wípé bàbá gbàgbé ọ̀rọ̀ àná àníréyàn bá ṣe rí báwo lẹ ṣe fẹ́ men defence tó ti ògiri àlàpà tó ti ń lanu yìí báwo lẹ ṣe tún fẹ́ bu sìmẹ́ǹtì jò tẹ́ fi máa di. nǹkan kékeré ni. ẹ jẹ́ ká wò tọ́ ìkéré ni wọ́n tó bá ti ń gbẹ̀rẹ̀ kan tó bá ti rí rẹ̀ tán ònílé ònílá pébọ̀ owó tá à ń ṣe gbogbo ẹ̀ náà mo ti sọ tẹ́lẹ̀ géèmù ni ṣe rí àǹtí ìyàbọ̀ ìyá Priscilla àjọ wà ní àti àbújọ kò fẹ́ gbà ni kò kì í fẹ́ gbà àwọn ọmọ kan dẹ̀wà tẹ́gbọ́n ọ̀gbọ́n kankan mo ti sọ tẹ́lẹ̀ Ìyábọ̀ Òjó voice ni ẹ̀yìn fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ni noise làwọn a máa wọlé yín lórí tó bá ti ń sọ̀kọ̀ tí yóò dáa àwọn la ní senior colleague gidi yẹn máa sọ̀rọ̀ lọ dábàá tó wá ń sọ pé bẹ́ẹ̀ tó pé àwọn máa wó ní lórí ẹ̀ máa ẹ̀ ní gbọ́ yín mọ́ wọn làwọn ṣe fún wọn ní táìmù tó lọ sọ pé kò rí bẹ́ẹ̀ báyìí báyìí ni lórí fake result mo fẹ́ fake result but mo dẹ̀ sọ ọdẹ wá sí lóṣìṣẹ́ mo dẹ̀ báyìí báyìí báyìí báyìí ọdẹ yẹn kí ni kò kí ni kò ẹ máa wọrí láti ìgbà yẹn náà lẹ́wọ̀ pé àwọn náà rí pé àlẹ́gẹ́ ọmọ mi àbúrò mi ó sọ èyí tó dábọ̀ nǹkan ọ̀hún fẹ́ wálẹ̀ tán ní ọkọ̀ wọn tún ṣèwèrè yẹn láàrin ìlú ẹ̀ àwọn ṣèwèrè náà ìṣèwèrè náà mi náà kí lórí lórí live comment section náà ìyàwó ìdìbò yẹn lẹ̀ kí ṣe gbà báyìí òun náà ní gidi àṣà. gbàbí má gbàbẹ gbàbẹ má gbàbẹ. ọtí ó ti yẹ wọn sẹ́gbọ̀n ti wà mí àti àti ìyàbọ̀ àjọ wà ní apisilia àti mi ní mi dáàdi àjọ wà ní àti ìyàbọ̀ we are one ọgbà ẹgbẹ́ ìbọ̀dé náà mọ̀kàn tí ó ń já fún bọ̀dù kó táwọn náà já fún náà ó yé wọn ó tẹ́mi náà já fún náà ó yé mi náà wàá dúpẹ́ pé ó já síbi kan ṣá tọ́lá gbọ́dọ̀ náà ló já sí náà àwọn náà ní so wàá dúpẹ́ pé kó táwọn sọ ayé gbọ́ wọ́n dẹ̀ gbé yẹ̀sì dẹ́gẹ́ òtọ́ lẹ̀ sọ wọ́n dẹ̀ tẹ̀lé wa. tó a jẹ́ pé kò síjà mọ́ tẹ́ bá pàdé ń ta òkè kò tiẹ̀ síjà gan tẹ́lẹ̀ náà ah, ah. àlàyé ló wà nílẹ̀. àtìyàbọ̀ alámàlà ní lẹ́gbẹ̀ẹ́ sùn àtìyàbọ̀ actress <laughs> àjọ wọlé pé ẹjọ́ ìfẹ́ máa ti yan àti àbá ṣètò àwọn olè pé àti àwọn olè ó máa gbá gbogbo. dépò wa ń kọ pé ó ṣe ọ̀rọ̀ àfẹ̀yẹjọ́ sùn nílé ẹjọ́ àkọlẹ́tà síra wa. jerry bisa makaoni ó ti kọ́lẹ́ èdè lẹ́tà tó wọ́n tó ń kọ́ wa yẹn mo ti lè pla yẹ bọ̀ kò sọ̀rọ̀ bọ̀ mo ní débò lóko tó tẹsẹ̀ bọ̀ o ṣẹlẹ̀ àwọn àwọn débò ṣẹlẹ̀ àwọn débò yẹn àwọn débò yẹn mo lè mo lè mo lè sọ déré bọ̀ débò ti fọ́ǹbù débò mr makaoni macaroni débọ̀ débọ̀. wípé ọmọ inú ilé ọmọ inú yàrá kan ni wá. ẹ débọ̀ ẹ lóde ìbá fún mi. ṣọwọ́ àṣọwọ́ da ká máa jẹ́ kí àwọn olóṣèlú kí wọ́n máa pín wa níyà tó bá ti di ìgbà òṣèlú yẹn gangan. àwọn débọ̀ fẹ́ ṣe òpin ọkọ̀ fẹ́ kọ́ láwọn ni àwọn débọ̀ fẹ́ kọ́ fẹ́ sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀ àwọn débọ̀ fẹ́ ṣe pé ẹ bọ́ọ̀sì làwọn àwọn lè sọ̀tún àwọn lè dà àwọn lè àwọn lè múlẹ̀ jà káwọn tẹ̀ oh no it's not done as a voice address people a, a little ṣókí if they want to hear they will hear you for the fact you call yourself a voice say something that people will understand don't be bringing uh, like you want to be using youth for to counter uh, the government the what's it called the what's called the, what, sorry for the bad english don't be using youth out there to be countering a, a winning party other parties as not because you are supporting the other party mm. uh, uh, when you when you when debo want to write a letter from, from his lawyer to my to me they are putting their, eh, uh, our uh, our what's it called our, our client. client is not a politician you know debo dem post pe You're casting you are voting you are voting your your what's it called you are casting your vote for labour party candidate adeka adibe toju e ọjọ́ òdìbò gangan débọ̀ lọ ní polybooth pé life lélẹ̀ pé other party wọ́n kọ̀ sí violence káàkiri tábàtẹ̀ gbé àwọn kan tó ń pè ní violent oní wọn dájà sílẹ̀ bí kan tí wọ́n wà everywhere ní débọ̀ ó sí everywhere ó ti ń parọ́ mọ́jọba nìyẹn náà káwọn ìjọba ìjọba sọ̀kan tójú ẹ̀ tó níbi tó wà mm. àti pé o ní right láti máa ṣe fídíò time tí wọ́n sì ń ṣe election lọ́wọ́ o ní right voice dẹ̀ ni wọ́n lè lóye against against ẹ irú ẹ̀mí sì mo èmi náà voice as a voice mo ò lè ṣe nǹkan báyẹn gbàtí mi lọ vote boundaries. mo ní mo ti lọ gbàtí mo ní ẹbí bẹ́ẹ̀ mo ti tẹ ọ mi sọ pé kọ́ báyìí ṣẹlẹ̀ mo lọ mo délé mi wọ́n lọ wọ́ọ̀dì ó tán pàtẹ́lẹ̀ ní gbégbé lọ́sí pé òtú lọ ṣe fídíò lálẹ́ kí ni òkìlì kan àwọn ọkọ̀ kí ló ṣẹlẹ̀ sẹ́yìn nìkan lẹ̀ ṣe fíìmù ni sáwọn náà ṣe voice ni okay. so bó ṣe rí nìyẹn débò calm down calm down. daddy daddy calm down. Eh, daddy calm down. daddy kọ <laughs> ní eh, daddy eh, ẹ ọmọ ẹ tó ní calm down. daddy calm down daddy sẹ́ni náà daddy ni calm down. ó dà tábàsún lori politics lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà a rí ipa tẹ́ kó tí ó dá ìpè ó jẹ́ kí ojú tún pọ̀ lára yín torí àwọn èèyàn ń sọ wípé kí ni interest lẹ́gẹ́ nínú ọ̀rọ̀ bàbá àjẹsà ṣé o ń dúró fún lẹ́gẹ́ dúró fún kọ́líìgì ẹni pé òkè kò sẹ́ni tó fẹ́ defend ẹni yìí lóòótọ́ èèyàn kan ló ń defend amrọ̀bà ní eh, ilé ẹjọ́ my lord sir eh, my client sir náà ni àbí lẹ́gẹ́ ń dúró fún òótọ́ pé nǹkan tẹ́ ẹ mọ̀ pé àkíní ah, pẹ̀lú bá a ṣe wo yìí kò jọ pé ó dàbí pé òótọ́ wà ń bẹ̀ èwo lẹ́yìn ṣe nínú méjèèjì. èmi àti bàbá ìjẹsà tí mo ti wọ industry àpàdé lórí sẹ́ẹ̀tì rè hmm. èmi àti bàbá ìjẹsà tí mo ti wọ industry àpàdé lórí sẹ́ẹ̀tì rè mi kò láìkí pé kí n máa bá èèyàn kan jẹ́ fẹ́yàn kan ni èèyàn kan ló sọ̀rọ̀ ní ẹ̀tínú bí mi which is Tonto Dike she said when she want to address we want to write her write up she said hey, one Yoruba actor I don't even know him that was like don't know who yeah. Hmm. in the industry Yoruba industry don't know Baba Jesha the way the way she just write the write up I was like I felt bad like why why why you sound like this way why yeah. Hmm. someone was a, my senior colleague I, I'm not even going because of the what she what she, the uh, offense, sorry, what, what, uh, I'm not even going for the what's for the for the offense, offense and what the guy uh, did on and no. But what I'm saying is, don't be on because don't direct don't direct there because don't be it's not nice Because that thing about because anything called sẹ́yìn tí nǹkan ò lè ṣẹlẹ̀ sí. Mm. ó wá ń sọ wọn àwọn èmi ò sínú àwọn Yorùbá tọ̀ tó máa ma bá òfò ọmọ because I speak in because you guys are speaking English English is general language I can't speak good English and my when it comes to English I don't hear English but for the fact that you are, you are an actor tó bá wọ aṣọ tó wọ́n máa wọ aṣọ tó wọ́n mo lè àgbẹ̀ gbọ́ English to the way for, it, for, for the fact that I can speak good English I can't speak good English o but my outfit. your bank account. Hey, no no no so I'm, I'm, I'm, I'm not talking of account balance I'm talking of my my personality the way my outfit what i wear my the card i'm using it, eh, oh god damn oh, oh god, Shit. oh man <laughs> nigga let's put on damn okay let's move on let's talk about this so we move we move we move we move <laughs> okay let's move ẹ jẹ́ kí wọ́n gba kí wọ́n mọ èròǹgbà yín nípa iṣẹ́ lápapọ̀ ẹ ẹ ń produce ẹ ń ṣe movie yeah. now àwọn obìnrin wa that come to social media to fight to abuse themselves then they now begin to leak personal secrets pé à ẹ ṣe mọ̀ pé obìnrin míì gbà mí ìkọ̀kan ló pa wọ́n pọ̀ tí nǹkan tó wá pa wọ́n pọ̀ ẹ bá tún wọn ká wọ́n rẹ́dí àti jáde láti sọ pé ẹ ṣèbí ìwọ ni ìwọ ló gbé mi lọ bẹ̀ ìwọ ló mú mi débẹ̀ ilẹ̀ ah, rich sọ̀sì àti sá. let's call that as a personal opinion their own personal opinion is normal you understand let's forget about those things let's move on like i said. ṣé nǹkan tẹ máa sọ nìyẹn. yeah that one. everybody move on. let's move on. ṣé bó o ti mọ ajé no be lie. no be lie. ajé. ok lákòótán pẹ̀lú dispensation eh, governor wa yìí baba eh, Jídé Sanwó-Olú. no no no no but of connection Olúṣọlá babájídé sanwóolu bọ̀dá mi gọ́vnọ̀ lagos state. ọmọ èkó náà ni wọn ọmọ èkó náà làwa náà àwa náà eh. fi afẹnusí gẹ́gẹ́ bí ọmọ èkó eh. ẹ pé ó da o èkó o ẹ tilẹ̀kùn gbọ́ngbọ́n yìí o kéko dìde o tójú ò bá dẹ̀ ti tẹ̀yìn gbẹ̀tì ojú ò lè ti èkó ẹ eh, lákòótán ní dispensation wọ̀ ẹ̀ ṣé a máa máa rí yín actively pé bóyá ẹ̀ ń lọ local government to local government ẹ̀ báwọn èèyàn sọ̀rọ̀ nípa governor abẹ́kọ̀ọ́ máa fi wọ́n lẹ̀ pé ẹ̀ ṣiṣẹ́ yín o àwa náà wà ń bí. mo ń ṣe olóṣèlú kò dẹ̀ wọ̀nyẹn kẹ́ ṣòṣèlú. ẹ kò tí ì yà. kò tí ì yà bọ́ ẹ máa ṣe. Eh, bọ́ bá ẹ eh, bó ṣe bá ṣe ń wo lọ́yìn sí hmm. i mo ni mi mi I won't be I won't be a politician yeah I won't be a politician I'm telling you. Yeah. you won't be. Yeah. why. Uh, because the game is somehow. Mm. I want to live my life. Mm. you don't want to die young. I don't want to die young. àwọn èèyàn pé nineteen di ẹ̀ one hundred. ah nǹkan ti lọ gan. <laughs> ó ti lọ fà <laughs> rẹ́rẹ́ ti rún ah. gidi gan. so ẹ ṣáà fún wọn lẹ ọmọgbọ́n ó ti yé wa gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé níbi tá a dé dúró yìí mm, now that day is over òun la fẹ́ máa fi kíra wa àmọ́ kó tó di pé a kíra wa now that day is over ní àti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Studio ẹ̀ àwòpẹ́ lẹ́gẹ́ lẹ́gẹ́ lè jò ní wàhálà sáwọn èèyàn lẹ́gẹ́ lè jẹ́ gbọ́n àwọn èèyàn kan àbúrò láyé lẹ́gẹ́ jẹ́ sáwọn èèyàn kan ọ̀rẹ́ ni lẹ́gẹ́ jẹ́ sáwọn èèyàn kan ẹ̀ and who uh, up master ni lẹ́gẹ́ tún jẹ́ sáwọn èèyàn kan táwọn baby girls bá tiẹ̀ wọ kíṣìn ìwà kí ló fẹ́ bá ń bẹ̀ mo la ṣe wò pé ẹ̀bùn ráńpẹ́ yìí kíṣìn ló ń lọ pé kàn fi ro rírò kàn fi ṣe ṣíṣe kíkun lè le tíkun bá le èèyàn lè rojọ́ èèyàn lè fa wàhálà ẹ̀ ń lọ ṣe ní ká gbé ẹ̀bùn ráńpẹ́ yìí ń lọ ṣe ní ká gbé fún yín. ẹ lákọ̀ọ́kọ́ náà ẹ ṣe mo dúpẹ́ yín agbátẹrù iléeṣẹ́ AK Media iléeṣẹ́ yóò ní jóná iléeṣẹ́ yóò ní wálẹ̀ o ẹ̀ ní jábọ̀ o. Uh, eh, Akokono, I want to thank all my fans and friends out there, most especially my Yibo people, my Igbo people, because I call them Yibo. My father will correct me. It's not Yibo Lodo. Igbo uh, eh, uh, eh, they won't call it Igbo. Igbo, Igbo, Igbo. Igbo. Yeah, I think that is high GBO. IGBO, yeah. Toma one Igbo kwenu, one Igbo. Eh, eh, Igbo kwenu. Hey. Kwenu. Hey. We are one. We are one. Brother, Forget those things. I told this game is a politician. I'm not a politician. Well, just like artist, entertainment is what I say that I, I act on. Okay, yeah. I can be your voice tomorrow, like I said on my page. I can be your voice, man. Don't see me as your enemy. See me as your best friend. You are my friend. Ibo. I have Ibo girlfriends. I have Ibo best friend. What are you telling me? Come on, let's move on. Hmm. Like I have Ibo girlfriends. Mm. I want you, Nasa. I want you, Cody. No, I have Shidema. I have uh, Amaka. Aya, what's it called? I'm not called they disappointing. No, no, they are good. All those people get they are good. I'm telling you, yeah. Kabodi akati wa fi yin joyè, uku apolopo ọlọ́pàá of farmer for land. Ẹ máa jẹ filaye de máa fi ti yín o. Ẹ máa jẹ lẹ́gbẹ̀ẹ́ kan báyìí. Ẹ̀yin yo lórí ètò yín momo anirejo báyìí lọ bẹ́ẹ̀ ni. Ẹ tún pàdé wa níjọ́ mi pẹ̀lú àkọ́tún àlejò. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wí pé we educate, we entertain and we inform. Orúkọ tèmi ò yí padà Olúwadámilọ́lá Ọmọbánirẹ́. Káfíńrẹ́ àti Ayọ̀ pàdé. Ó dìgbà